ẹ káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ ní ìròyìn pàjáwìrì tí ẹ sì fẹ́ jẹ́ kí tẹlifíṣàn Orísun mọ̀ nípa rẹ̀ ẹ wo WhatsApp nọ́mbà tó wà ní ìsàlẹ̀ móhùnmáwòrán yín ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sórí WhatsApp nọ́mbà yìí àjùwàṣe. Gómìnà Adégbóyèga Oyètọ́lá tí ó jẹ́ gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti sọ wípé ìjọba rẹ̀ ti gbáradì láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ tó ń ṣiṣẹ́ àti tó sì ń ṣe ìdánwò àṣekágbá iléèwé girama fún àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn WAEC láti gbógun ti màgòmágó inú ìdánwò ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbà tí wọ́n ń ṣe ayẹyẹ ìgbékalẹ̀ kíkọ́ ọ́fíìsì tuntun fún àjọ náà ní ìlú Òṣogbo ni gómìnà Oyètọ́lá ti sọ wípé ìṣèjọba rẹ̀ dunnú púpọ̀ sí ọ̀pọ̀ àwọn ìgbésẹ̀ ìlọsíwájú ẹ̀kọ́ tí àjọ WAEC ń ṣe bákan náà ló fi àjọ náà lọ́kàn balẹ̀ wípé ìṣèjọba rẹ̀ yóò ṣe gbogbo àtìlẹ́yìn tó bá tọ́ fún àjọ WAEC láti rí dájú wípé iṣẹ́ wọn lórí àwọn akẹ́kọ̀ọ́ kẹsẹ̀ járí ní ìpínlẹ̀ Ọ̀ṣun gómìnà nígbà tó ń ṣàpèjúwe WAEC gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì tó ṣe iyebíye nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní káàkiri apá ìwọ̀ oòrùn ilẹ̀ adúláwọ̀ ó sọ wípé ilé tuntun tí àwọn ń ṣe yìí tí àwọn sì gbé ìgbésẹ̀ kíkọ rẹ̀ fún wọn yóò tún fún iṣẹ́ wọn kó tún tẹ̀ dáradára ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti wípé gbogbo ohun mìíràn tó bá tún yẹ ní ṣíṣe ó ní ìṣèjọba òun yóò gbájúmọ́ ní ètò ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ olùdarí àjọ WAEC Olú Adénípẹ̀kun ó sọ wípé yàtọ̀ sí àwọn ọ́fíìsì àti àwọn òṣìṣẹ́ àjọ náà tí yóò wà nínú àwọn ilé tuntun ọ̀hún àwọn yóò tún pèsè gbọ̀ngàn ìṣèdánwò orí ẹ̀rọ ayélujára ìyẹn computer based center CBC èyí tí yóò fẹ̀ láti gbà tó ẹgbẹ̀rún kan akẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀kan ṣoṣo láti ṣe ìdánwò ó ní iléeṣẹ́ àjọ náà tí wọ́n ti ní ìran rẹ̀ láti ọdún 2019 ni yóò parí ní oṣù kẹjọ ọdún 2021 lákòótán adẹnipẹ̀kun sọ wípé àjọ waec ń sa ipá rẹ̀ láti rí dájú pé ó mú iṣẹ́ rẹ̀ súnmọ́ àwọn ará ìlú nípa ṣíṣe ṣí sí ọ́fíìsì káàkiri ìpínlẹ̀ mẹ́rìndínlógójì eléyìí tó wà ní orílẹ̀ nàìjíríà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin ti gbáradì láti padà sí àgbéyẹ̀wò ìdìbò ìdálẹ̀ ìyẹn diaspora voting ní èyí tí yóò máa fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó wà ní ìdálẹ̀ ní àǹfààní láti máa dìbò nígbà tí ìbò bá ń wáyé ní orílẹ̀-èdè nàìjíríà ilé ìgbìmọ̀ aṣojúṣòfin náà sọ wípé níwọ̀n ìgbà tí ààrẹ muhammadu buhari ti fọwọ́ sí ìdìbò ìdálẹ̀ àwọn yóò bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò rẹ̀ ní kíákíá ààrẹ buhari ló ti kọ́kọ́ sọ ní ọjọ́ ìṣẹ́gun pé òun kò ní nǹkan kan tako ètò ìdìbò ìdálẹ̀ ó wá sọ wípé kí àwọn ilégbèmọ̀ aṣòfin bẹ̀rẹ̀ àgbéyẹ̀wò òfin tí yóò fìdí rẹ̀ mọ́lẹ̀ ààrẹ ló sọ eléyìí ní ìlú Addis Ababa Ethiopia nínú ìpàdé pọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní orílẹ̀-èdè náà nígbà tí alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ìlú koro àti àwọn ará ìlú Benjamin Kalu ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ó sọ wípé ọ̀rọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà ní ìdálẹ̀ múmúláyà àwọn adarí ilẹ̀ orílẹ̀-èdè nàìjíríà kàlù sọ wípé ìkópa àwọn ọmọ nàìjíríà tó wà ní ìdálẹ̀ lórí ètò ọrọ̀ ajé ilẹ̀ nàìjíríà ní tóbi nítorí náà ó yẹ kí wọ́n máa lọ́wọ́ nínú ètò ìdìbò nígbà gbogbo tí ìdìbò bá ń wáyé ẹ̀wẹ̀ àwọn aṣojúṣòfin ti gbé àbádòfin ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin seven hundred wọn sì ti gbé ọ̀rìnlénígba ó dín méjì yẹ̀wò láàrin ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn aṣòfin ní ìpínlẹ̀ Imo ti rọ balógun ikọ̀ ọlọ́pàá láti bẹ̀rẹ̀ ìwádìí fínífíní lórí àwọn aṣojú àjọ tó mójútó ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà INEC ìyẹn Kòfẹ́sọ̀ Francis Ọ̀túnta àti kọmíṣánná Francis Ezeonu fún dídá Emeka Ehedura padà sórí oyè gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Imo lọ́nà àìtọ́ aṣòfin tó sọ̀rọ̀ nínú ìpàdé ìgbìmọ̀ àwọn aṣòfin ìpínlẹ̀ Imo èyí tí aṣòfin Kennedy Ibe àti Johnson Duru àti àwọn méje mìíràn náwó ọ̀rọ̀ ọ̀hún sókè pé kí balógun ikọ̀ ọlọ́pàá ṣe ìwádìí gidi lórí Ọ̀túnta àti Ezeonu tí wọ́n jọ hùwà ọ̀tẹ̀ fi ọ̀nà ẹ̀bùrí dá Ìyédìọ̀wà padà sípò gómìnà tó sì jẹ́ wípé gómìnà Hope Uzodinma ló jáwé olúborí ní inú ìgbésẹ̀ ọ̀hún wá dàbí ẹ wípé wọ́n gba ẹ̀tọ́ àwọn ènìyàn ìpínlẹ̀ Imo lọ́wọ́ wọn wọ́n ní kí Ọlọ́run fúnra rẹ̀ tó dá ẹ̀tọ́ wọn padà tó jẹ́ gómìnà Hope Uzodinma ẹ̀wẹ̀ agbẹnusọ ilé ìgbìmọ̀ asòfin náà Collins Chizi wá fi òǹtẹ̀ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ẹ̀ka ti ìpínlẹ̀ Bayelsa sì ń fi ìyàlẹ́nu wọn hàn lórí ìdájọ́ ilé ẹjọ́ gíga bí wọ́n ti yọ David Lyon tí wọ́n ní ìbò gbé wọlé ní ọjọ́bọ̀ àná yìí ilé ẹjọ́ gíga náà gbé ìgbésẹ̀ ìdájọ́ ìyọnikúrò nínú ìwé àṣeyọrí àbájáde ìbò tí ó gbé Leon wọlé látàrí ẹ̀sùn wípé igbákejì rẹ̀ Bio Barakuma Degi Emereyo fi ayédèrú ìwé ẹ̀rí sílẹ̀ ní èyí tí ó mú ilé ẹjọ́ fagilé àbájáde èsì ìbò àṣeyọrí rẹ̀ gẹ́gẹ́ bí gómìnà adìbòyàn ní Bayelsa tí wọ́n sì pàṣẹ kí àjọ INEC gba ìwé ẹ̀rí tí wọ́n fún un padà lọ́gán kí wọ́n kéde ẹgbẹ́ òṣèlú PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí ó kógo já ọ̀gbẹ́ni Dófì Buokuribo tí ó jẹ́ akọ̀wé ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ Bayelsa ló sọ fáwọn oníròyìn wípé ọ̀rọ̀ ọ̀hún ń bà wọ́n lójijì ṣùgbọ́n ohun tó dá àwọn lójú ni wípé ìṣèjọba Dixon kò gbọ́dọ̀ fipò ìṣèjọba Dixon gbọ́dọ̀ fipò sílẹ̀ pé kò sí ìsúnsíwájú àkókò kankan fún sáà rẹ̀ àjọ elétò ìdìbò nàìjíríà INEC ti sọ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ lórí ìdájọ́ ilé ẹjọ́ tó ga jùlọ ní nàìjíríà ìyẹn Supreme Court lórí ìdìbò tó gbé David Leon wọlé ní Bayelsa ní kété tí ìwé ìdájọ́ bá ti dé sí ọwọ́ àwọn kọmíṣánná yanyan àti alága ìgbìmọ̀ tó ń rí sí ìlà àwọn olùdìbò lọ́yẹ̀ ọ̀gbẹ́ni Festus Okoye ló sọ eléyìí nílùú Àbújá olóyè náà sọ wípé bí ó tilẹ̀ jẹ́ wípé dandan ni kí àjọ INEC tẹ̀lé òfin ilé ẹjọ́ síbẹ̀ àwọn kò lè gbé ìgbésẹ̀ bí ìdájọ́ kò bá ètí tẹ àwọn lọ́wọ́ nítorí ìròyìn orí ẹ̀rọ ayélujára ẹ̀rọ amóhùnmáwòrán àti inú ìwé ìròyìn nìkan ni kò ṣeé tẹ̀lé àfi bí ìwé tí wọ́n fi pàṣẹ ilé ẹjọ́ bá tẹ àjọ náà lọ́wọ́ ó ní orí ẹ̀rọ rédíò nìkan àti ìwé ìròyìn làwọn pẹ̀lú ti ń gbọ́ àṣẹ ilé ẹjọ́ náà bí a ò bá gbàgbé wípé lánàá ọjọ́bọ̀ yìí ni ilé ẹjọ́ tó ga jùlọ jáwé gbélé ẹ̀ fún adíje dupò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nínú ìdìbò ọjọ́ kẹrìndínlógún oṣù kọkànlá ọdún tó kọjá ní ìpínlẹ̀ Bayelsa látàrí wípé ayédèrú sàbùdíké òun ni igbákejì adíje dupò ọ̀hún lábẹ́ àsíá All Progressives Congress lábẹ́ àsíá APC Biobarakuma Degi fi ṣọwọ́ sí àjọ INEC kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti àṣálẹ́ òní ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn ọ̀hún ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé má fi ohun tó máa jẹ lónìí fi ba ohun tó jẹ lọ́la ojoojúmọ́ lọ́jọ́ tó ṣe pàtàkì ọjọ́ àyájọ́ olólùfẹ́ lélẹ́yìí lò ó dáadáa kó má fi ọjọ́ òní fi ba ọ̀la rẹ jẹ́ ájú wa ṣe o orúkọ tèmi ni ṣògo rẹni kejì olúwa ni alátìlẹ́yìn mi ó dàrọ̀